lẹ́yìn tí Yusuf ṣá ọmọkùnrin kan ládàá ló gba fóònù ẹ̀ tó sì sá lọ ọkùnrin ẹni ọdún mọ́kànlélógún kan Yusuf Ajíbádé ti dèrò àtìmọ́lé báyìí lẹ́yìn tó fi àdá gba fóònù lọ́wọ́ ọmọdékùnrin ẹni ọdún mẹ́tàdínlógún kan lágbègbè òkè rúbè ìkọ̀tún nípínlẹ̀ èkó àfúrásì ọ̀daràn ọ̀hún tó ti ń kà bòròbòrò látìmọ́lé àwọn ọlọ́pàá sọ pé lóòótọ́ lòun dènà de ọmọdékùnrin náà tóun sì ṣá aládàá nígbà tọmọ yẹn kò fẹ́ fi fóònù rẹ̀ sílẹ̀ lẹ́rọ̀ ó fi kún un pé lálẹ́ ẹjọ́ tóun jalè fóònù ọ̀hún náà lòun tà á fẹ́nìkan tó ń rí kọjá lọ ó ní lágbègbè òkè rúbè bus stop ni mo dúró sí lálẹ́ ọjọ́ náà pẹ̀lú àdá mi lọ́wọ́ nígbà tí ọmọ yẹn ń kọjá lọ mo ní kó fi fóònù rẹ̀ lé mi lọ́wọ́ ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí í pariwo bí mo ṣe ṣá aládàá nìyẹn ẹgbẹ̀rún mẹ́wàá náírà ni mo ta fóònù yẹn fọkùnrin kan lálẹ́ ọjọ́ náà fóònù tí ajíbádé fi àdá gbà lọ́wọ́ ọmọkùnrin ọ̀hún tó sì tà nítakùtà ni wọ́n ló tó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rin náírà lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kejìdínlógún oṣù kínní ọdún yìí ni wọ́n fojú ọ̀daràn náà balẹ̀ ẹjọ́ májísírèètì yábà nípínlẹ̀ èkó ọ̀gá ọlọ́pàá tó jẹ́ agbèfọ́ba ní kóòtù thomas nurudeen ṣàlàyé pé lọ́jọ́ kẹtàlélógún oṣù kẹwàá ọdún 2022 ni afurasí ti jalè tí wọ́n fẹ̀sùn rẹ̀ kàn yìí àti pé ẹ̀sùn tí wọ́n fi kàn tako abala kẹtàdínlọ́ọ̀ọ́dúnrún ìwé òfin ìpínlẹ̀ èkó ti ọdún 2015 adájọ́ pr nwaka ní kí wọ́n lọ́ọ́ fi afurasí náà ṣahámọ́ lẹ́yìn náà ló sún ìgbẹ́jọ́ sí ọjọ́ kẹrìnlá oṣù kejì ọdún yìí faith adébọlá ló jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online